وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم بتقوى الله سبحانه وتعالى كما أوصي نفسي بذلك وذلك بأن تقوى الله سبحانه وتعالى وصية الله للأولين والآخرين وقد أمر الله بذلك في القرآن العظيم ورغبنا فيها النبي صلى الله عليه وآله وسلم بها في أحاديثه الصحيحة عباد الله إذا غربت الشمس اليوم يكون قد مضى الثلث الأول من شهر رمضان ولا يبقى إلا ثلثان من رمضان فاعلموا عباد الله أن الثلث الأوسط خير وأفضل من الثلث الأول كما أن الثلث الأخير خير وأفضل من الثلث الأوسط ولذلك ينبغي لنا أن نجاهد أنفسنا وأن نجتهد في عبادة الله سبحانه وتعالى فيا عباد الله من خير ما نذكر به أنفسنا في هذا اليوم ما يحرك ما يحرضنا على طاعة الله سبحانه وتعالى وما يحفزنا إلى القرب من الله سبحانه وتعالى واجتناب نواهي الله سبحانه وتعالى ألا وهو الإيمان باليوم الآخر عباد الله الإيمان باليوم الآخر ركن من أركان الإسلام ركن من أركان الإيمان وقد جعله الله سبحانه وتعالى من أركان الإيمان بما فيه من الأهمية لما يحصل من أجل الإيمان بذلك من آه، القرب إلى الله سبحانه وتعالى واجتناب نواهي الله سبحانه وتعالى وذلك بعلم المؤمن بأن الله سبحانه وتعالى سيبعثه يوما وسيجازيه على جميع أعماله عباد الله قال الله تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وما الإيمان باليوم الآخر عباد الله الإيمان باليوم الآخر هو التصديق الجازم بكل ما أخبر الله سبحانه وتعالى به في كتابه ورسوله صلى الله عليه وسلم في أحاديثه الصحيحة مما يكون بعد الموت من فتنة القبر وعذابه والبعث والنشور والحش والصهف والحساب والميزان والحوض والصراط والشفاعة والجنة والنار وكل هذا يدخل في الإيمان بيوم الآخر واعلموا عباد الله أن الله سبحانه وتعالى قد أمرنا بذلك في القرآن العظيم في آيات كثيرة ومن ذلك قول الله سبحانه وتعالى في محكم تنزيله ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين إلى آخر الآية وهذه الآية تدل على أن الإيمان باليوم الآخر من أركان ركن من أركان الإيمان وقد جاء من حديث النبي صلى الله عليه وسلم الذي ذكر الإيمان باليوم الآخر من أركان الإيمان حين حين سأله جبريل عليه السلام بقوله فأخبرني الإيمان عن الإيمان قال الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره وهذا يدل عباد الله على أن الإيمان باليوم الآخر ركن من أركان الإسلام وإذا بطل هذا الركن فقد بطل الإيمان كله وقد ورد من حديث النبي صلى الله عليه وسلم أيضا مما يدل على أن الله سبحانه وتعالى سيبعث سيبعثنا بعد الموت وذلك من حديث الذي جاء فيه الذي من حديث الذي فيه أن أبي بن خلف أو العاص بن وائل جاء إلى النبي صلى الله عليه وسلم وفي يده عظم رميم وهو يقصه ويدريه, ويدريه في الهواء ويقول يا محمد أتزعم أن الله سبحانه وتعالى يبعث هذا قال له النبي صلى الله عليه وسلم نعم يميتك يميتك الله ثم يحييك ثم يبعثك ثم يعثرك في النار وأنزل الله سبحانه وتعالى إثر هذه الحادثة قوله أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم حديث متفق عليه عباد الله اعلموا أن اليوم الآخر حق وحقيقة ومآل لا مناص ولا محيد عنه قال تعالى يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله ويوم اليوم الآخر هو يوم القيامة ويوم الحساب ويوم المجازات ويوم القصاص ويوم إقامة العدل ويوم الدين قال الله تعالى لمن الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب عباد الله اعلموا أن من مات فقد قامت قيامته وذلك لأن الموت هو أول منزل من منازل الآخرة فقد قال النبي صلى الله عليه وسلم ذلك في حديث عثمان بن عفان رضي الله عنه حيث قال بأنه سمع النبي صلى الله عليه وسلم يقول بأن القبر من بأن القبر منزل من منازل أول منزل من منازل الآخرة فمن نجا منه فما بعده أيسر ومن لم ينجو منه فما بعده أشد فاعلموا عباد الله أنها أن في هذا القبر سيسأل العبد عما فعل في حياته الدنيوية وإن كان خيرا فسيجد فسيجد جزاء ذلك في قبره وإن كان سوى ذلك فإنه سيعذب في قبره آه، إلى يوم القيامة قال الله تعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون عباد الله وفي لحظة قبض الروح تأتي البشرى للمؤمن برضوان الله سبحانه وتعالى وجنته قال الله سبحانه وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون هذا وصف الله سبحانه وتعالى atọrọ ìfẹ́ àtijọ́ fún aṣáájú wa níbi muhammad sallallahu alayhi wa sallam adàlọ́ subhanahu wa ta'ala àtẹ́kùbọ̀ ìfẹ́ rẹ̀ àtúrí àjẹjẹ fún àtẹ́kùbọ̀ àwọn báwọn sọ̀hábà àtẹ́kùbọ̀ àwọn ẹni eré kan bá wà lórí ìlànà nàbì sallallahu alayhi wa sallam títí ó fi jíjọ́ gbé alqiyama adàlọ́ subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ àti àánú rẹ̀ kọ́mọ́sà fẹ́ni kankan wa náà fún wọn. ẹ̀rí fún ọlọ́wọ́ bá alikẹ́ọ́lá gẹ́gẹ́ bá a ti máa sọ àkọọ́lẹ̀ fúnra wa ní gbogbo ìgbà wípé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá alikẹ́ọ́lá òun náà làkòrí ọ̀rọ̀ tá a gbọdọ̀ gbé ẹlòmíì lé lórí bákan náà ìlànà nàbì sallallahu alaihi wasallam òun náà ní fi ń lóore jù nínú ìlànà tí èèyàn máa ń tẹ̀lé táwa lọ lè mọ̀ pé ohun tá a bá ti pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn ká lọ lè mọ̀ ìpè àánú ni ohun tá a bá ti pè lánàá kámọ̀ pé àánú máa gbẹ̀yàn lọ sínú ìbínú ọlọ́wọ́ bá àdìsọ́lá àbẹ̀lọ́wọ́ bá àdìsọ́lá kọ́mọ́sà tó wa kó níbi àánú àbẹ̀lọ́wọ́ bá àdìsọ́lá kọ́mọ́sà tó wa kó níbi ìbínú ẹ̀ ẹ̀yọ́ sún ọlọ́wọ́ bá àdìsọ́lá mò ń sọ àsọ́ọ́lẹ̀ fúnra mi gẹ́gẹ́ bí n ṣe ń sọ àsọ́ọ́lẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ibi ká páyà Allah subhanahu wa ta'ala nípa apá àtúnṣe ẹ̀ka páyà rẹ̀ nítorí pé ìbẹ̀rù ọlọ́run ọba àlejò ọlá yìí òun náà ni àsọ́ọ̀lẹ̀ tọ́lọ̀ ọba àlejò sọ fún àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ti lọ bẹ́ẹ̀ òun náà ni àsọ́ọ̀lẹ̀ tọ́lọ̀ ọba àlejò sọ fún àwọn àlùmọ́ ànábì kíkẹ́ ká páyà Allah subhanahu nínú àwọn àdìsó rẹ̀ tó lálàáfíà ẹ̀yẹ́rú sí ọlọ́wọ́ bá lókè ọlá sílẹ̀ tòní bá sú tí òòrùn tòní bá wọ̀ yóò máa túmọ̀ pé àsìkò ìdá kan nínú ìdá mẹ́wàá nínú oṣù Ramadan nínú ìdá mẹ́ta nínú oṣù Ramadan tí a bá já Ramadan sí mẹ́ta àsìkò mẹ́wàá alákọ̀ọ́kọ́ sílẹ̀ bá sú lónìí eléyìí túmọ̀ fún wa pé àwẹ̀ Ramadan lẹ́nu kéré ìgbésẹ̀rẹ̀ ń jáde lọ díẹ̀díẹ̀ nu káwá lọ lè má lámàdájú ipe mẹ́wàá títà àárín ìta fẹ́ wọnú ẹ̀mí ó lóore ju mẹ́wàá tàlákọ̀kọ́ lọ bákan náà mẹ́wàá ti gbẹ̀yìn òun náà tún lóore ju mẹ́wàá ti àárín lọ báyìí òun náà lọ́wọ́ ọba àlejò ọlásẹsẹ fún àwọn àlùmọ́ ànábì ipe gbogbo àwọn nǹkan tí máa ń jẹ́ gbẹ̀yìn nínú àwọn akẹ́tọ̀lọ́ ọba àlejò ọlá pa wá láṣẹ káṣe ìdẹ̀lọ́lọ́wọ́ ọba àlejò ọlá máa ń fi tó lọ́lá jù ní ọjọ́ jimá ìbáńdà sọ̀látò àt nígbẹ̀yìn nígbà tí òun bá ń wọ̀ lọ òun náà lásìkò náà àsìkò wo ló lóore jù nínú lásìkò àràfá lọ́jọ́ àràfá jọ tá a bá gé àràfá àsìkò tó lóore jù òun náà ìbáńdà sọ̀látò àt ilá gbòòrò bìṣàm ọlọ́run bá àdúgbò láti lè yí fún àwọn àlùmọ́ ànábì láti lè bá a máa ṣe wá lákín láti lè bá a máa ṣe wá lójú kòkòrò tó bá fi oore sí àkọ́kọ́ rẹ̀ tó ń kálukú bá ti ṣe ibi tó rẹ̀ wà lákọ̀ọ́kọ́ ìtọ́jú náà ni pé á pàyókù tì àní ṣe kíni àní ṣe nǹkan kan mọ́ àmọ́ látara àánú àtìṣẹ́ tọ́lọ̀ ọba àrùsọ lánàá sí wa òun náà ló fà tó fi jẹ́ pé á máa gbìyànjú tá a bá gbìyànjú lára kọ́kọ́ mẹ́wàá yìí tó tẹ̀lé á tún lé tún gbìyànjú wa tó bá tún wá di mẹ́wàá yìí tó gbẹ̀yìn á tún wá dé kí gbìyànjú wa ó lágbára tó eléyìí ká gbìyànjú àwa tí táwa náà bá mà nínú ẹ̀mí ara wa tó kù díẹ̀ káàtó bí a ṣe lo mẹ́wàá ètò ti kọjá lọ yìí ká gbìyànjú láti lépa bá gbogbo àwọn nǹkan tó bọ́ fún wa ní mẹ́wàá tá a ní kágbìyànjú láti sàlékún ẹ̀ tí ramadan ò fi parí ẹ̀yà bí tí ọlọ́run bá rí kíọ́lá tó bá wá rí báyìí nínú àwọn nǹkan tó lóore jù tí ẹ̀ máa fi yánná rẹ̀ ẹnu létí tí ó fi máa súnni má ọlọ́run bá rí kíọ́lá tí ó fi máa múni jìnnà sí àwọn nǹkan tó lọ́wọ́ bá rí kíọ́lá jíjá jìnnà sí òun náà ní ká nára wa létí nípa al-iman bil ká nígbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn ẹ̀ ká nígbàgbọ́ sí ọjọ́ ògbéde al eléyìí nínú tí máa mú yàn súnmọ́ ọlọ́wọ́n bá àdìsí ọlá ni kì í sì máa mú yàn sá tí máa mú yàn jìnnà sí ní téèyàn pèrè jìnnà ọlọ́wọ́n bá àdìsí ọlá ẹ̀rú sí ọlọ́wọ́n bá àdìsí ọlá ìgbàgbọ́ nípa ọjọ́ ògbéjà kìyàmà yìí erigun kan ní nínú àwọn orígun ìgbàgbọ́ ọlọ́wọ́n bá àdìsí ọlá ṣe é ní orígun kan nínú àwọn orígun ìgbàgbọ́ nítorí kó ṣe pàtàkì gbogbo ohun tá a bá ṣe nígbà tá a bá wà láyé ibẹ̀ náà ló ń kálukú wa ibẹ̀ láà parí ẹ̀ sí kéèyàn wá nígbàgbọ́ pẹ̀lú eléyìí ó ní ipa tí máa ń kó nínú ìgbésí ayé oníkálukú ọlọ́run bá lùkẹ́ ọlá ń sọ fún wa nínú alukur'an ó ní wàtàkù yawman turja'una fihi ila Allah ọlọ́run bá lùkẹ́ ọlá ní ọjọ́ kan ọjọ́ tó jẹ́ pé ọjọ́ náà ni wọ́n sẹ́rí yí lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la ọlọ́run bá àlejò ọlá ní lẹ́yìn ìgbà náà gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ní tó bá ṣe láyé ní tó báyé ṣe ọlọ́run bá àlejò ọlọ́wọ́ á fún un ní ẹ̀san rẹ̀ ọlọ́run bá àlejò ọlọ́sùn ní sàbòsí fẹ́nìkankan nínú àwọn ẹ̀dá tó dá ẹ̀yọ́ sí ọlọ́run bá àlejò ọlá ẹ̀rí al-iman bil tá a bá sọ pé ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀gbẹ̀yìn kí ni ohun tá a gbà ni kéèyàn ó gbà lódodo kéèyàn ó sì ò nípa gbogbo ntọ́lọ́wọ́n bá àdìkẹ́ ọlá fún wa nílà báárì nípa ẹ̀ nípa kí ni àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí a bá kú tán lẹ́yìn ìgbà tá a bá kú tá a jáde láyé gbogbo àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tó fún wa nílà báárì ipe yóò ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn gbogbo ẹ̀ náà ló kójọ sínú ohun tá à ń pè ní ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀gbẹ́dẹ àlùkìyàmà nínú àwọn nǹkan wọ̀nyí òun náà ni business business tó lọ fàbùrù fìtínà tọ́lọ́wọ́n bá àdánwò tọ́lọ́wọ́n bá àdìkẹ́ ló ṣe fẹ́ nípa ọ̀kan

tó bá jẹ́ pé sàárè tó bá jẹ́ pé ìfúnpinpin sàárè tí ẹ bá ṣe túláàsì lórí gbogbo kálukú ni ànábì ní sàárè ò bá sí fúnpinpin Sa'ad ibn Mu'adh radiyallahu anhu tó eléyìí túmọ̀ pé òun kálukú náà lára àdánwò nínú sàárè eléyìí nínú àwọn nǹkan tó yẹ ká nígbàgbọ́ ni wà á dábì yìí àti ìyá àti ń bẹnu sàárè ẹ a gbọ́dọ̀ gbàgbọ́ wípé ìyá ń bẹnu sàárè ẹlòmíràn máa wò ó pé yàrá kótópó yẹn bóun ló ti á máa tí wọ́n ti pẹ́pẹ́pẹ́pẹ́ sí lórí gbogbo eléyìí àwọn ọ̀rọ̀ làákà ìtòkúrú ni torí pé ọlọ́wọ́ ọba àlejò ọlá ọba tó ní agbára lórí gbogbo nǹkan òun náà ló fún wa ní làbárì lórí eléyìí ìpè wọn ó jí wa ti dé nínú sàárè wọn ó sì béèrè béèrè lọ́wọ́ wa nínú sàárè nínú àwọn nǹkan tá a gbọdọ̀ nígbàgbọ́ òun náà ní alibas wọn ó gbé wa ti dé lẹ́yìn ìgbà tá a bá kú tán àdùnnùjú wọn ó sì kó gba síta gbangba nígbà tá a bá kú sí tíra tí wọ́n fún oníkálukú ní tíra rẹ̀ ẹni bá gba tíra pẹ̀lú ọwọ́ ọ̀tún ìwé ẹni bẹ́ẹ̀ òun náà ni ó máa sọ pé àwọn mọ̀kàláwò kìtà àbíyà yóò máa fi àwọn èèyàn pé ẹ wá bá ń ka tíra mi ẹ wá bá ń wo ìdínbẹ́ nínú tíra mi ẹni tó wá gba tíra tiẹ̀ pẹ̀lú owó sì kí lóun máa wí yóò máa ní yá lẹ́yìn tání làm úta kìtà àbíyà wà làm ádìrìmà kìtà àbíyà yóò máa ní ó ṣe o àwọn ò bá sì máa fún mi tíra mi ìbá sì máa fi ìdí tèmi gba ìbá tiẹ̀ tí máa kí ni ó máa jẹ́ ìṣirò mi lónìí látara pé kíni látara pé ó bá ń tó ṣe láburú pàdé nínú inú inú inú ìṣirò rẹ̀ bákan náà alhisab wal mizan pé wọn ó ṣèṣirò kálukú wa agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú ẹ wal mizan àtòsùnwọ̀n wọn wọn ṣe ń kálukú wa bí wọn ṣe wọn ṣe wa òun náà ni wọn wọn àwa gangan fúnra wa tó bá dijọ gbé dàlùkìyàmà ẹ̀rí nílẹ̀ lórí gbogbo àwọn eléyìí òun náà sì wà lára àwọn ìgbàgbọ́ nípa ọjọ́ gbé dàlùkìyàmà a gbọ́dọ̀ nígbàgbọ́ nípa àbàtà táà nàbì sallallahu alayhi wa sallam táà nàbì júwe fún wa pé ń bẹ́ tó bá ti jẹ́ ògbéjà lè kìyàmà tí nígbà tí òǹgbẹ́ bá ti gbé oníkálukú ẹni tó bá jẹ́ àlùmọ́ ànábì òun nìkan òun náà ni ó gbà láàyè ìpè borí omi mu nínú àbàtà tá à ń sọ yìí wọ́n sirat bákan náà nínú ìgbàgbọ́ nípa òkè àsirat ojú ọ̀nà tí ó ń kálukú wa tí yóò gbà kọjá ojú ọ̀nà tá ń sọ yìí wọ́n ní ó mú ó ju idà lọ ó sì wẹ́ ó ju irun èrí lọ ó wẹ́ ju irun èrí lọ ó kálukú náà lágbèrè rẹ̀ kọjá wọ́n ní ẹlòmíì ó kọjá bí ìgbà tí èsì máa bá kọ òun náà ló kàn kọjá lórí ẹ̀sìn rí ẹlòmíì ó kọjá lórí ẹ̀ yóò wọ́ kọjá ẹlòmíì ó rákò kọjá eréṣiríṣi ẹlòmíì ó sì ní segínni kò ní rí kọjá ẹni tí ó fi já sí inú ọ̀nà tó eléyìí nínú àwọn nǹkan tá a gbọdọ̀ segínni tá a gbọdọ̀ ní ìgbàgbọ́ nípa rẹ̀ ni inú àwọn nǹkan tí ó sẹ̀ tó bá ti jọ́ ògbéde àlùkìyàmà ni bákan náà àṣàfà ìpẹ́ ń bẹ lọ́jọ́ ògbéde àlùkìyàmà àlẹ́bí sallallahu alaihi wasallam ànábì ó sì fẹ̀ tó bá dijọ́ ògbéda lẹ́yàmà nísìnyí bẹ́ẹ̀ náà àwọn èèyàn náà tọ́lọ́ ọba àdìsí olókùn wọn ní yọ̀ǹda ike káwọn náà ó sì fẹ̀ tó bá dijọ́ ògbéda lẹ́yàmà wàlìjẹ́nìnàtú wàlìnàrú bákan náà ká ike àlìjẹ́nà ń bẹ ká sì pé iná ń bẹ méjèèjì náà ni ó wà tó bá dijọ́ ògbéda lẹ́yàmà tọ́lọ̀ ọba àdìsí ọlá bá pín àwọn èèyàn sí méjì àwọn ẹni apá àlàáfíà àwọn tó wà lápá àlàáfíà fún òtẹ̀lítọ́lọ́run àwọn tí wọ́n jẹ́ ashabul yamin tí wọ́n wà ní apá ọ̀tún àwọn ni wọ́n wọnú àlùjánnà tó bá dijọ́ ògbédè àlùkìyámà eléyìí òun náà ni àkójọpọ̀ ohun tá à ń pè ní ìgbàgbọ́ nípa ọjọ́ ògbédè àlùkìyámà ẹ̀yọ́ ló fi ọlọ́wọ́ bá àdìjọ́lá ẹ̀rí ìgbédìde tọ́lọ́wọ́ bá àdìjọ́lá ó gbé wa dìde yìí orílẹ̀ tọ́lọ̀ ọba àlùtọ́lá fún alátòjúwe nínú alukur'an sáàfin nígbàgbọ́ ipe tó bá jẹ́ pé làákàyè bá ṣe déédé ẹ̀ làákàyè náà ni ó sọ fún wa pé ah ìgbédìde ń bẹ ọlọ́ọ̀bà àlùkẹ́ olóògùn àjò tó bá ti jẹ́ ògbédè àlùkìyámà ìkánú àwọn kèfèrí ó wá bá nàbì sallallahu alayhi wa sallam wọ́n ní Ubay ibn Khalaf àwọn kan ní al-As ibn Wa'il wọ́n ní olówó bá nàbì sallallahu alayhi wa sallam nígbà tó wá bá nàbì ó mú egun kan lọ́wọ́ egun yìí ti kẹ́ fún egun èèyàn ni egun yẹn ti wá kẹ́ fún ó wá mú wá bá nàbì sallallahu alayhi wa sallam ni wọ́n ń dànù sí atẹ́gùn sátẹ́gùn gbé ọ̀yẹ̀kúrò ya muhammad ni wọ́n sọ fún ànábì pé ìrẹ́ muhammad ìrẹ́ muhammad àtẹ́gùn anna allaha yab'athu hadha ǹjẹ́ o tún rò kọ́nà ó tún bẹ̀rẹ̀ ìdíje egun tóun ti mú tóun ti rún yìí tóun dà sínú atẹ́gùn sátẹ́gùn gbé dànù ìwọ tó wọ́n sọ pé ọlọ́run ọba àlejò ọlọ́gbé lé ìdíje ó wá orúkẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam ó wá fi challenge ànábì sallallahu alayhi wa sallam kí lọ́lọ́run ọba àlejò kí ànábì rí bẹ́ẹ̀ ni ànábì ní ọlọ́run ọba àlekè ọlọ́run gbé e dìde ọlọ́run ọba tí ó gbé e dìde yìí yomi ètò ọba yìí náà ni ó pa ìwọ náà wọ́n tó wà yìí yóò pa ọ́ tó ń mọ yẹba aṣọ ọlọ́run ọba àlekè ọlọ́run wá gbé ọ dìde lẹ́yìn ìgbà tó bá pa ọ́ tán tó ń mọ yà sórí kàfé náà yóò wá kó ọjọ́ pọ̀ sínú náà tó bá dìde ọ̀gbìn àrùsíyámà bàtà náà ní fún létí ọlọ́run ọba àlekè ọlọ́run tàbá bẹ́ẹ̀ ọlọ́run ọba àlekè ọlọ́run wá sọ àyàkálẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọlọ́run bá àlùkò ọlọ́wà ní awalam yara al ìrẹ́ ànábì ẹ̀yin ọmọ ènìyàn ẹ̀ẹ̀rí ọmọ ènìyàn anna kọlàkùnà ọmọ ènìyàn orí ni anna kọlàkùnà min nutfa ife àwàlá dáhùn látara kíni látara àtọ̀ ọlọ́run bá to tó ọ látara àtọ̀ tó fi wá di ẹ̀jẹ̀ kíkí tó fi wá di bá sí ẹran tó wá fi fi eegun tó fi bo ẹran tó fi wá ní ti ọ gẹ́gẹ́ èèyàn ìwọ́gbọ́ òbí rà rẹ̀ wò pé agbára wo òun náà ló dá ọ tó fi wá dúró ṣe tó wá jẹ́ pé ní tí ń tí ọ lè mọ̀ tí n ṣe ń ni pé nígbà tó ti ọ dìde ọlọ́run ọlá wá ní ọmọ ènìyàn tó jẹ́ pé ọlọ́run ọlá ló látara àtọ̀ lẹ́gbàá ọlá àwùwà ó bá padà wá yá nígbà tó dàgbà tán nígbà tó tán ó wá di ẹni tí ó wá di ẹni tí ń jiyàn tí ń bá ànábì sallallahu alaihi wasallam jiyàn wípé ọlọ́run àlekẹ́ ọlọ́run ní wọ́n bala náà mọ́sálà ní wa fún wa ń sàtòjúwe fọlọ́run wà nà sí yàtọ̀ òun gan fún rẹ̀ ó sì gbàgbé ìjẹ́dá sí ẹ̀gán fúnra rẹ̀ ó gbàgbé níbo ó gbàgbé lọ́nà ọba àlekẹ́ lẹ́yìn ìgbà tí àwọn eégún yìí tó ti kẹ́ fún ọlọ́run bá àdìkẹ́ lọ́wọ́ sọ fún ànábì pé èsì tó fún qul yuhyiha alladhi ansha'aha awwala marra ìyá ànábì sọ fún pé ẹni tí ó yẹ àwọn eégún yìí tí ó tún padà gbé wọn dìde òun náà ni ẹni tó dá lákọ̀ọ́kọ́ ẹni tó dá eégún yẹn lákọ̀ọ́kọ́ òun náà ni ó tún ṣe kí ni òun náà ni eléyìí ó ń túmọ̀ fún wa ipe kámẹ́dì ó ti wá ń kàyéfì ipe nígbà tá a ti kú ẹlòmíràn máa sọ pé gbogbo ẹ̀ tiẹ̀ ti jẹ́ra àti ẹ̀ ó tiẹ̀ kò tiẹ̀ sí àti ẹ̀rí yẹpẹ̀ ẹlòmíì mọ́ àmọ́ ibi tí wọ́n gbé ẹlòmíì lọ ẹni tí wọ́n gbé rẹ̀ sí lókótó tí wọ́n gbé ẹsẹ̀ rẹ̀ lọ́ka fàṣà àbẹ́ni tí ẹ̀sùn ńlá àbẹ́ni tí ẹja ti ẹ̀gbẹ́ jẹ àwọn ẹja oríṣiríṣi òun náà ni wọ́n jẹ́ kèsè yóò gbé wọn dìde gẹ́gẹ́ bí ọlọ́run bá àdìkẹ́ ọlá ti dá wọn lálàkọ́kọ́ gẹ́gẹ́ bá ọlọ́run bá àdìkẹ́ ọlá ti dá wa tá wà ní gbòòhò tá a ní tá a sílẹ̀ ẹni tí wọ́n dábẹ́ fún bẹ́ẹ̀ náà ni wọ́n ti gbé wa dìde tá a wọ́sọ wọ́n gbé wa dìde tó bá dìde ọ̀gbẹ́lẹ̀ àlùkìyàmà tó eléyìí agbára ọlọ́run bá àdìkẹ́ ọlá ni túláàsì ẹni tó bá fẹ́ nígbàgbọ́ nípa ọjọ́ ọ̀gbẹ́lẹ̀ àlùkìyàmà túláàsì òun náà ni ká nígbàgbọ́ tẹ́lẹ̀ yìí ẹ̀rọ sí ọlọ́run bá àdìkẹ́ ọlá ẹ̀rí ọ̀gbẹ́lẹ̀ àlùkìyàmà tá à ń sọ fún wa yìí òdodo ni o kò sí rọ́ńbẹ́ ọjọ́ ọ̀gbẹ́lẹ̀ àlùkìyàmà tá à ń sọ fún wa yìí ibù padà sí oníkálukú wa ni tó jẹ́ pé kò sọ́nà àbáyọ kò síbò míì kò sábùjá kò síbò míì téèyàn fẹ́ sá lọ kíláàsì gbogbo apápátá á padà sí ọjọ́ òbílẹ̀ á padà síjọ́ òbílẹ̀ àlùkìyàmà ọlọ́run bá àdìsẹ́ láti sọ fún wa nínú alukur'an ó ní yawma la tamliku nafsun li nafsin shay'an wal amru yawma'idhin lillah ọjọ́ òbílẹ̀ àlùkìyàmà tá à ń sọ yìí ọjọ́ tó jẹ́ pé ẹ̀mí kan ò ní lágbára láti ṣe nǹkan kan fẹ́mi kan ẹ̀mí kan ò ní lágbára láti ṣàǹfààní fẹ́mi kan ẹ̀mí kan ò ní lágbára láti gba ẹ̀mí kan là kò ní lọ́jọ́ tá à ń sọ yìí wal amru yawmaidin lillah gbogbo tí jẹ́ àtẹ lọ́jọ́ tá à ń sọ yìí ọlọ́run ọba àlejò ọlá nìkan ti tiẹ̀ làtẹ́ ó máa jẹ́ lọ́jọ́ tá à ń sọ yìí èèyàn tí ọlọ́run ọba àlejò ọlá ọjọ́ òbí dàbí kìyà máa tá a wá ń sọ yìí òun náà ni al-yawmul akhir òun náà ni ọjọ́ gbẹ̀yìn tí ò sí ọjọ́ mìímá lẹ́yìn rẹ̀ ọjọ́ òbí dàbí kìyà ni yawmul qiyamah òun ni ọjọ́ tí wọ́n gbé ọjọ́ òkúta kìámà tá à ń sọ yìí òun náà ni yawmul hisab òun náà ni ọjọ́ ìṣirò wal mujazat ọjọ́ tí wọ́n sì san oníkàlùkù lẹ́sàn ìṣẹ̀tà àṣìláyé ọjọ́ òkúta kìámà tá à ń sọ yìí yawmul qisas ọjọ́ ẹ̀san ni ọlọ́run ọba àdìgbẹ́ ló gbẹ̀san lọ́jọ́ tá à ń sọ yìí al-qisas bayna al ọlọ́run ọba àdìgbẹ́ ló gbẹ̀san fún ọmọ lọ́wọ́ àwọn ẹranko táwọn náà ṣe kíni táwọn náà ṣàbòsí fúnra wọn tó bá jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà ọjọ́ yìí òun náà lọ́lọ́wọ́ bá àlejò ọ̀la ń ròyìn fún wa nínú alukur'an ìjọ tí àkèfèrí yóò máa sọ pé kíni yóò máa sọ pé ya òun náà máa wá sọ pé ọlọ́run o sì jẹ́kẹ́ nínú òdìyẹ pẹ̀ lónìí nígbà tó náà ọba àlejò ọlábàgbẹ̀sán lọ́wọ́ àwọn ẹran tó tán tó wá sọ fún wọn pé kí wọ́n dá iye pẹ̀ tí wọ́n di iye pẹ̀ ọmọ ènìyàn náà máa wá bí ọlọ́run pé lẹ́yìn ní fún tuntun ọba ọba sì jẹ́kẹ́ nínú òdìyẹ pẹ̀ lónìí kálá ọ̀rọ̀ orílẹ̀ o pé kọ́ lọ́wọ́ ọba àlejò láti sàtọ́lẹ̀ fún wa pé àwọn òsì ní ẹni tí ó di iye pẹ̀ ibi táwa ń lọ tó wá jẹ́ ògbéjà kìyàmà ìmọ̀ jẹ́nà wà ìmọ̀ náà inú kó jẹ́ àjẹ́nà abẹ́lẹ́ ọba àdìsí ọlákọ́mọ́sà sílẹ̀ wà ìmọ̀ náà àbí kó sì jẹ́nà abẹ́lẹ́ ọba àdìsí ọlákọ́mọ́sà sọ wa kó níbi ìyá náà tó látara bẹ́ẹ̀ òun náà gbọ́dọ̀ ti palẹ̀ mọ́ rẹ̀ látàyé níbí yìí ọlọ́run bá àdìsí ọlọ́run sọ fún wa nínú alukur'an ọjọ́ òfin àti àmọ́ tá à ń sọ yìí yawmu iqamati al-adl ọjọ́ tó jẹ́ pé déédéé òní gbogbo tí ó ṣẹlẹ̀ ń jọun kò sójoro ń bẹ̀ èmijọ́ ma lágbájá èmijọ́ ma lu lágbájá èmijọ́ ma fọ́ àlágbájá èmijọ́ ma olówó èmijọ́ ma tálíkà gbogbo àpátápátá ọlọ́run bá àdìsí ọlọ́run ṣe déédéé láàrin wa ọlọ́run bá àdìsí ọlọ́run sọ fún wa limanil mulkul yawm ọlọ́run bá àdìsí ọlọ́run bá àdìsí ọgbẹ́dàlùkìyàmà ọlọ́run ma wá sọ yìí pé ta lónìí kápá lónìí ta ló lágbára lórí kankan lónìí òun náà ní mọ̀ fúnra rẹ̀ lẹ́sìn pé lillahi al-wahid al-qahhar ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá ọba ọ̀kan ṣoṣo ọba tí ọba tó ní kápá lórí gbogbo ń kálukú òun nìkan náà òun náà lónìí ìdájọ́ lónìí al-yawma tujza kullu nafsin bima kasabat ọlọ́wọ́n bá àríkẹ́ ọlọ́wọ́n wá sọ pé òní o òní náà láàkà gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan lẹ́sàn ètò báyé ṣe náà zulma al-yawm kò sí àbòsí lónìí o kò sábòsí inna Allaha sari'ul dáadáa ju ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá òun náà ni ọba tí ó yára níṣirò ìṣirò ọlọ́run ọba àlejò ọlá kì í ṣe nǹkan tí ó gbàsìkò ìṣirò tó yára ni tọ́lọ̀ ọba àlejò ọlá ó sì ṣe ìṣirò kálukú ìjẹta bá gbèsè aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min kulli الحمد لله وكفى والصلاة والسلام على نبيه نبيه المصطفى وعلى آله وأصحابه ومن سار على نهجهم إلى يوم الدين هذا وصفنا الله سبحانه وتعالى أثر كاتب يرحمه شاهد النبي محمد صلى الله عليه وسلم هذا الله سبحانه وتعالى أكتب إكاره أترى جنجتنا لقباء مبام الصحابة أتوقع أتوقع النبي صلى الله عليه وسلم في تبدي أجاب إلى القيامة ẹ̀rí tí ọlọ́ọ̀bá àdìsọ́lá ìgbàgbọ́ nípa ọjọ́ ògbìdì àlùkìyàmà ọ̀ràn yẹn ní kíláàsì ni kò gbọ́dọ̀ sí èméjì ńbẹ́ ẹnìkan ò gbọ́dọ̀ máa ro nínú ẹ̀mí rẹ̀ wípé àkómọ bí ó ṣe rí wọ́n sọ fún wa náà òun náà làwa náà kàn gbà á ó dìgbà tíjọ́ ń bá dé ká tó mọ̀dé díẹ̀ ìyẹn gbọ́dọ̀ mọ̀dé díẹ̀ látàrí ta wà ń bì ẹni tó bá jáde láyé tó bá jẹ́ pé ń ṣe èméjì nípa ọjọ́ ògbìdì àlùkìyàmà àbí kan nínú àwọn orígun ìgbàgbọ́ ti ọlọ́mọba àlùkìyọ́lá irú ẹni báwọn kò ní jẹ́ mùmínì ẹ̀ tó bá sì kú lórí ẹ̀ irú ẹni báwọn kò kú lórí ìgbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala ẹ̀rọ sí ọlọ́run bá àríkọ́lá ẹ̀ wá rí ọjọ́ bíi àríkìyàmà tá à ń sọ yìí ẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni àsòrògbà tí èèyàn bá ti jáde láyé ẹni tó bá ti jáde láyé ẹ ikú òun náà ni ìgbẹ̀yìn gbèsè ayé tá a wà ń bẹ̀ yìí òun náà sì ni àsìkò téèyàn ó gbé téèyàn ó tu láti ilé ayé tá a wà yìí tí ó wàá bẹ̀rẹ̀ ìrìn àjò ọjọ́ ìgbìdà lùkìyàmà anábìnrin màmá sábà pàtàkì ọmọ ti ṣe ẹnikẹ́ni tó bá ti jáde láyé irú ẹni báwọn àlùkìyàmà tiẹ̀ ó ti bẹ́ẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé ìrìn àjò àlùkìyàmà tiẹ̀ ó ti bẹ̀rẹ̀ inú hadithu Uthman bin Affan Allahu anhu wọ́n ní ọjọ́ kan wọ́n sin òkúta wọ́n sin òkúta lọ́jọ́ kan wọ́n wá dúró níbi sàárè níbi sàárè tí wọ́n wà yìí Uthman bin Affan ni wọ́n sunkún ń sunkún débi pé irùngbọ̀n rẹ̀ sì tutù ẹnìkan wọ́n ń bèè lọ́wọ́ Uthman bin Affan wọ́n làwọn ti máa rí wọ́n máa ń dákọ̀ àlùjánnà níbi tó wà wọ́n sì máa da ná àwọn èyí kó sunkún kí wàá ló fà á tó fi segin ni tó fi sunkún nígbà tó wà níbi sàárè Usman ibn Affan radiyallahu anhu ó lóun bọ́ lẹ́nu anabi alayhi wa sallam yìí ó anabi sallallahu alayhi wa sallam sọ pé innal qabra anabi ní dájú sàárè tẹ́ríhun manazili ibùsọ ni nínú àwọn ibùsọ ọjọ́ ìbílẹ̀ kìyàmà ibẹ̀ náà lákọ́ segin ni ibẹ̀ lákọ́kọ́ wá di pé àwọn tí wàá ní pa usman lẹ́kún radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam anabi wàá ní faman naja minhu ẹni tó bá ti wá là kó nínú sàárè yìí anabi ẹni tó bá ti là fama ba'dahu aysar gbogbo tó kù lẹ́yìn ìgbà tí ó bá kó nínú sàárè lẹ́yìn ìgbà wọn anabi ni gbogbo ẹ̀ yóò máa rọrùn fún ni ẹni tó bá ti là kó níbi inú sàárè àkọ́kọ́ náà ni tí wọ́n kọ́kọ́ gbéyàn sílẹ̀ òun náà ló fà tó fi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam anabi máa sọ pé istaghfiru li akhikum was'alu lahu as-sabat وإنه الآن يسأل أنا بني أنا ما صار síwájú kó nígbà tí wọn gbòkú sínú sàárè tán ànábì wa sọ pé ẹ máa bẹ ọlọ́run ọba àlekíọ́lá fún ọmọ ìyá yín ẹsẹ̀ ọlọ́run ọba àlekíọ́lá kó ṣe ẹ tọrọ àforíjì fún ẹsẹ̀ ọlọ́run ọba àlekíọ́lá kó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fa innahu al-an yus'al nítorí nísìnyí ìfi ń pa Usman ibn Affan lẹ́kún òun náà ni pé àkọ́kọ́ òun náà ni ó ti ni òun náà ni ó ti sáàmì kí ni ó tẹ̀lé lẹ́yìn rẹ̀ anabi wa tẹ̀ síwájú anabi ní faman lam yarju min anabi lẹ́yìn tí ò bá ti wá là kó níbi sàárè níbi sàárè yìí anabi sallallahu alaihi wasallam ní faman ba'dahu ashaddu min ìjọ tó máa ń ṣẹlẹ̀ sí lẹ́yìn ìpele sínú sàárè òun yóò lágbára ju nǹkan tí ó bá rí yóò rí nínú sàárè lọ tó látara di eléyìí òun náà ló fà á tó fi jẹ́ pé ó yẹ kó ń kálukú wa ká palẹ̀ mọ́ iṣẹ́ wa fún ọjọ́ tá à ń sọ bi òun kálukú wa léèrè nínú sàárè ọlọ́run tó ń ife ká múra nínú àwọn ibi tọ́lọ́run ọba ti ń pàkíyèsí wa tọ́lọ́wọ́ bá àlẹ́kẹ́ ọlá ń fà wá létí ọlọ́wọ́ bá àlẹ́kẹ́ ní annama abata wà á nàkùn ilayna la turja'un ẹ rò pé a ní dá yín padà ẹ ní padà sọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá ni eléyìí ọlọ́run ọba àlejò ọlá máa wá létí wípé àwa ṣe rí láyé ohun tá a wá ṣe láyé òun náà ní ìjọsìn fọlọ́run ọba àlejò ọlá ohun tá a wá ṣe láyé òun náà ló yẹ kó ní kálukú wa mójútó nítorí pé àsìkò tó ń kálukú ó fayé lẹ̀ ọlọ́run ọba àlejò ọlá òfin irú kí ni ó ti sábàbí tó kálukú ó fi fàyè lẹ̀ ọlọ́run ọba àlejò olóòfin mẹ́ni kankan òun náà ló fà tó jẹ́ pé ó yẹ ká máa palẹ̀ mọ́ ní gbogbo ìgbà ẹ̀yọ́rú sí ọlọ́run ọba àlejò ọlá nígbà tó bá wá di àsìkò tọ́lọ́run ọba àlejò ọlá wá fẹ́ gba ẹ̀mí lọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ pé ó fẹ́ kó láti ìgbésí ayé ilé ayé tá a wà yìí lọ síbòmíì ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi òun náà ni ó ṣẹlẹ̀ lásìkò tá à ń sọ yìí ẹni tó bá jẹ́ ní eré ìṣẹ̀lẹ̀ tí ó yàtọ̀ gẹ́gẹ́ bá mẹ́tí sallallahu alaihi wasallam ti sọ fún wa ipa àwọn màláíkà tójú wọn dá ẹ̀yìn tí wọ́n máa rẹ́rìn àwọn ni wọ́n mú tùràrí oríṣiríṣi àwọn tùràrí tí òun tó dá lóòrùn òun náà àwọn ọlọ́wọ́ bá àlekẹ́ ọlọ́run ìgbé kan wá pàdé kan wá gba ẹ̀mí lẹ́yìn ìgbà tí malakul maut tó bá ti gba ẹ̀mí yẹn tán òun náà ọwọ́ rẹ̀ làwọn màláíkà yóò ti gbà yóò dé sínú aṣọ tí wọ́n bá gbé lọ́wọ́ tán mú wá láti inú àlìjánà tán fi tùràrí tó lóòrùn dáadáa nírùn tán fi sí náà wá gba ẹ̀mí yìí wọ́n máa wá gbé lọ ànábì sallallahu alaihi wasallam ànábì ní kò sí gbogbo sánmọ̀ kọ̀ọ̀kan tí wọ́n ti máa gbé ẹ̀mí yẹn kọjá ẹ̀yìn tán bá ti ń gbé kọjá lọ àwọn tí ń bẹ ní sánmọ̀ kọ̀ọ̀kan wọ́n máa béèrè tí àtà ló wá ní wọn létí anabi sallallahu alayhi wa sallam láàrin yẹn anabi ní fúnra yín lóko tó dáa ẹ jẹ́ kó jẹ́ pé ó kọrí òun náà lẹ́ẹ̀mọ̀ jẹ́ torí tó ń kọ́ kálukú òun náà ni wọ́n mọ̀ fi pè lágbájá ọmọ lágbájá òun náà ẹni rẹ̀ là ń gbé lọ wọ́n wá gbé ẹ̀mí yìí anabi sallallahu alayhi wa sallam anabi ní wọ́n gbé dékì ní wọ́n gbé ní sánmà ẹlẹ́ẹ̀keje sánmà wá gbé ní sánmà ẹlẹ́ẹ̀keje lẹ́yìn ìgbà náà lọ́lọ́wọ́ sílẹ̀ lẹ̀ fàínàhù mínà kọ̀lọ́pùtùhù wọ̀fíhà òrídùhù wọ̀mínà òkúrídùhù tààrọ̀tàn òkúrà ọlọ́run bá àlejò ọlọ́run nítorí pé ilẹ̀ ilẹ̀ náà mo ti dá ibẹ̀ náà ní ti dá padà sí ibẹ̀ náà òun náà nítorí ti gbé ìdìde tó bá dásìkò ọlọ́run ọba àlejò ọlá ní dájú àwọn tí wọ́n ní Allah òun náà ní olúwa wa wọ́n gbọ́ ọlọ́run ọba àlejò ọlá gbọ́ lódodo wọ́n mú lọ́kàn ṣoṣo fún mọ̀tàkọ́ọ̀mù lẹ́yìn ìgbà náà wọ́n wá ní ìtìkọ́ọ̀mà lórí ẹ̀ wọn ò máa bọ́ sọ́tún ká máa bọ́ sósì ká máa gbé jáde nínú Islam kan gbẹ́sẹ̀ wọlé kan wọlé láàárọ̀ kan jáde lálẹ́ wọ́n dúró ṣinṣin lórí ẹ̀sìn Islam ọlọ́run ọba àlejò ọlá ń tàtà náà àwọn màláìkò máa sọ̀kalẹ̀ nígbà wo nígbà tí wọ́n bá múra láti jáde láyé àwọn màláìkò máa sọ̀kalẹ̀ wọ́n máa wá sọ fún un pé la takhafu wala tahzanu <clears throat> ẹ má bẹ̀rù ẹ má ó báyìí nípa ń tẹ̀ bá pàdé wala tahzanu ẹ sì banújẹ́ lórí ìkẹtẹ̀ fẹ́ fi kalẹ̀ ọlọ́run ọba àlùkẹ́ ọlọ́ yóò mójútó ẹ̀yìn yín ọlọ́run bá dìkẹ́ lọ́sọ fún wa ó láwọn màláìkà ọmọ wa sọ fún wa pé wa abshiru bil jannati allati kuntum tu'adun à ń fún yín nírò dùnú ẹ máa dùnú ẹ máa yọ̀ pẹ̀lú àlùjánnà tó jẹ́ pé ọlọ́run bá dìkẹ́ láti gba yín ṣe àdéhùn rẹ̀ tẹ́ lọ lówó tó bá dìjọ́ gbígbà kìyàmà eléyìí òun náà ní ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí gbogbo ẹni tó bá jẹ́ ní eré gbogbo ẹni tó bá jẹ́ ní ibú kọ́lọ́mù bá àdìsí ọlá kó má fi wá sínú àwọn ẹni ibú ẹni tó bá jẹ́ ní ibú anabi sallallahu alayhi wa sallam anabi ní àwọn màláìkà tójú wọn dẹ́rù báyà tó yẹ bẹ́ẹ̀ bá rí àyà yẹn wọ́n máa já àwọn náà ni wọ́n wàá pàdé tí wọ́n wàá gba rẹ̀ lọ́wọ́ malakul maut nígbà tí malakul bá fẹ́ gba ẹ̀mí yìí anabi sallallahu alayhi wa sallam ó ní wọ́n wàá mú aṣọ kan látara nù náà náà ni wọ́n ti yàtọ̀ yẹn jáde pẹ̀lú àwọn oorun tí ó dá àwọn oorun tí ewu yẹn tí òun tiẹ̀ ní fẹ́ gbọ́ rárá nígbà tó máa ṣe ń gbé kọjá ní sánmà alákọ̀ọ́kọ́ làwọn yóò ti máa lé mú àwọn yóò ti máa béèrè pé kí yóò báyìí wọ́n ní ẹ̀mí lágbájá ọmọ alágbájá ni ọlọ́run bá àdúgbò ọlọ́wà ní ẹ̀dá padà ẹ̀dá padà kó lọ máa lọ lè díyà títí tí ó fi jíjọ́ ògbédè àlùkìyàmà so eléyìí òun náà ni láhàbátú ọbí arúgbó lásìkò ìgbà tí ọlọ́run bá àdúgbò ọlá tó bá ń yọ ẹ̀mí já tó bá ní kí mọ́lá kò mọ́ kó gba ẹ̀mí lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa ìṣẹ̀lẹ̀ yìí ó dàbí eré ni ó dàbí ìgbà téèyàn ń sọ̀tàn ni kìí ṣèkàn bí ó ṣe rí nu nítorí pé bọ́lá wọn bá àlejò láti sọ fún wa nu bí ànábì sallallahu alaihi wasallam bó náà sì ṣe ṣàlàyé rẹ̀ fún wa nu túláàsì ní fẹ́ni kọ̀ọ̀kan wa ká nígbàgbọ́ nípa gbogbo nǹkan à ń sọ yìí ká nígbàgbọ́ nípa ọjọ́ ògbéda kìyàmà pé gbogbo ohun tá a bá ṣe bá ṣe kó tó kéré ma ọlọ́run ọba àdìsẹ́ ló sàn wálẹ̀ sàn rẹ̀ ẹ̀yìn láyà fá alọ́láhí mi ṣe yìí ká lọ lè má pé kò sí nǹkan kan tó pamọ́ fún Allah subhanahu wa ta'ala bàbá ṣe sáàrò kó pamọ́ fáwọn ènìyàn ẹnìkan kan ò rí wa táwọn ọ̀pọ̀ ọlọ́wọ́ bá àlùkí ọlá ń rí wa ẹ̀rú sí ọlọ́wọ́ bá àlùkí ọlá tá a bá nígbàgbọ́ nípa ọjọ́ òbí dàlùkìyàmà tí gbàgbọ́ wa bá lálàáfíà ó ní àwọn tí ó bí fún wa ó ní àwọn ètò àwọn àǹfààní tí ó máa tí ó ṣe fún wa látara pé kíni látara pé a nígbàgbọ́ nípa ọjọ́ òbí dàlùkìyàmà nínú ẹ̀ òun náà ni pé yóò tún ìrìn wa ṣe yóò tún ẹsẹ̀ wa yóò fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà ẹ̀yìn tó jẹ́ pé ojú ọ̀nà náà á dá ojúkọ Allah subhanahu wa ta'ala yóò ṣe sábàbí kí ọkàn wa tẹ́mi wọ́n fi mọ́ sáàsì fìdó titin lórí ẹ̀sìn ọlọ́run ọba àdìtọ́lá látara pé yẹn nígbàgbọ́ nípa ọjọ́ ọ̀gbẹ́dà kìyàmà eríkèríkè ara wa owó tọ́lọ́run ọba àdìtọ́lá pa wá láti ẹ̀ka fi ṣe òun náà láàmú bí ṣe àní sọ̀rọ̀ tí ò dá àní mọ̀sán tí ò dá jáde lẹ́nu á sì máa jìnnà sí gbogbo nǹkan tọ́lọ́run ọba àdìtọ́lá ní ká jìnnà sí látara pé kíni látara pé èèyàn nígbàgbọ́ nípa ọjọ́ gbéra kìyàmà ìgbàgbọ́ nípa ọjọ́ ìgbéra kìyàmà yìí òun náà ni ó máa wà nínú ọkàn yẹn ní gbogbo gbà òun náà ni ó sì máa rántí látara bẹ́ẹ̀ èèyàn máa jìnà sí tọ́lọ́wọ́ bá àlùkìọ́lá ní ká jìnà sí látara bẹ́ẹ̀ èèyàn máa súnmọ́ èèyàn máa sí tọ́lọ́wọ́ bá àlùkìọ́lá tó pa wá láṣẹ ká ṣe ọlọ́run bá àlùkìọ́lá ń sọ fún wa nínú alukur'an ó ní wa ila madiyana akhahum shu'aiba ọlọ́run bá àlùkìọ́lá ní ara anabi shu'aib aleyhisselam ara lọ sí ìlú madian ọmọ ìyá wọn náà ni ara wọn náà ni àwa ara sí wọn kọ̀kọ́lẹ̀ ya qawm ni wọ́n sọ pé ẹ̀yin ìjọ mi i'budullah ẹ máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala warjul yawmal akhir ẹ sì máa retí ọjọ́ gbẹ̀yìn ẹjẹ́ ni tí ó máa ra kan ọjọ́ ìgbéjà kìámà tí ó máa ra ti kó pàdé ń wà láta aṣọ òfin àádìí mufsidin ẹ má di ẹni tí ó máa fún ìbàjẹ́ káàkiri lórílẹ̀ ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn ẹ̀yọ́ ló ṣe ọlọ́run bá àlejò ọlá ẹni tó bá nígbàgbọ́ nípa ọjọ́ ògbéda àlùkìyámà irú ẹni bẹ́ẹ̀ mutmainu libal murtahu domin ọkàn rẹ̀ yóò balẹ̀ ẹ̀yìn yóò máa wà nínú fọkànbalẹ̀ ní gbogbo ìgbà nítorí pé yóò máa níran kan ìkẹ́ ọlọ́run bá àlejò ọlá yóò máa níra kan àforíkì lọ́dọ̀ ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá yóò sì máa ra kan pé ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá látara bẹ́ẹ̀ yóò máa ṣe dáadáa sáwọn èèyàn látara bẹ́ẹ̀ yóò máa gbé orílẹ̀ ẹ̀yìn pẹ̀lú àlàáfíà kò ní máa fi ara ní àwọn èèyàn lórílẹ̀ eléyìí nínú àwọn àpẹẹrẹ ni tó jẹ́ pé àpẹẹrẹ ti pé èèyàn nígbàgbọ́ nípa ọjọ́ ògbéjà kìyàmọ̀ ni ọlọ́run bá àlejò ọlá ń sọ fún wa ọlọ́run bá àlejò ọlá ń sọ fún wa ipe wa ma hadi hayatu dunya ọlọ́run bá àlejò ọlá ní ilé ayé tá a wà ń bẹ̀ yìí ọlọ́run bá àlejò ọlá ní kò jẹ́ nǹkan kan إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون الله بعد الكلام إلي رلاسا إلي مدي أتري بلغة ونالني إلي أيين نالو جي وإن الدار الآخرة إجاب بيني أجاب إلى القيامة لهي الحيوان ونقدني تمي ìtẹ̀mí tẹ̀yìn kúmá lẹ́yìn ìgbà tẹ̀yìn bá ti kí ni tẹ̀yìn bá ti wà nínú tẹ̀mí náà ọlọ́run bá àlùjọ́lá ní láwùkánú ya àdàmún tó bá jẹ́ pé àwọn ọmọ ènìyàn bá ti kí ni àwọn ọmọ ènìyàn bá mà ní ẹ̀wọ̀n mọ̀ pé ọjọ́ òbí àlùkìyàmà òun náà ní nǹkan tó yẹ ká múra sí òun náà ló yẹ ká mú ní ọ̀kúnkúndùn ẹ̀yẹ́rú tí ọlọ́run bá àlùjọ́lá èyí ó máa gbìyànjú ní gbogbo ìgbà àwọn ojúpọ̀nà tí yóò fi ṣe kí ni tí yóò fi látúbọ̀ tán dáadáa tí yóò fi kú lórí dáadáa kìí ṣe pé yóò kàn máa ṣàdúrà lórí ahọ́n ẹ̀yìn bí àwọn àdúrà ẹ̀tàn pẹ́kọ́ lọ́wọ́ mọ́tà ti jẹ́ kíkó kásẹ̀ rẹ̀ mọ́ wà lọ́wọ́ èèyàn máa wá tọrọ dọ́ ọlọ́run kíkó kásẹ̀ rẹ̀ mọ́ yàn lọ́wọ́ ní tí nǹkan bá ti dáná ti káfẹ́ yàn lọ́wọ́ ó ti mọ̀ pé nǹkan tó bá sábà nù gbàtẹ́ ìṣe ọ̀fẹ́ máa ṣàbúrú kó máa hùwà tí ó dáa kó máa ṣe kó máa balẹ̀ jẹ́ ẹ̀ẹ́n kó wá kùsà tó kù ó wá ń bẹ lọ́n pé kó sàn á kásẹ̀ rí lọ́wọ́ tò eléyìí òun kọ́ ni mùsùlùmí òdodo máa ń ṣe ní mùmílẹ̀ òdodo máa ń ṣe òun náà ni pé yóò máa wá gbogbo ọ̀nà tó fi jẹ́ pé òun ó fi látúbọ̀ tán dáadáa yóò máa túbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlekẹ́ọ́lá ní gbogbo ìgbà nítúbà tòótọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò dùn ní má iṣẹ́ dáadáa yóò máa ṣiṣẹ́ rí gbogbo ìgbà nítorí pé yóò máa mọ̀ nínú ọkàn rẹ̀ ìpè ìkúlẹ̀ dé lẹ́ni kásìkò kásìkò òun náà lọ́nà ọba àlùkìọ́lá ní kó olóòlé ní kíkó dé irú ẹni bẹ́ẹ̀ yóò dúró lórí òdodo yóò sì máa jìnnà sí gbogbo àwọn nǹkan tó bá lè sọ yẹn nù tí yóò fi kó ní ojú ọ̀nà tó tọ́ títí tí kò fi wá dé báyàn lórí ojú ọ̀nà tó tọ́ yẹn ẹ̀rù sí ọlọ́run ọba àlùkìọ́lá ẹ̀rí ikú kò ní sàdédé ká iṣẹ́ rí mọ́yàn lọ́wọ́ àfi nǹkan téèyàn bá ń ṣe kíni wọ ìsàlẹ́yìn ẹni tó bá kú lórí kankan orí tó kú lérí wọn òun náà ni wọ́n fi gbé wa dìde àwọn àmàgbà tí kò dé àjẹ́ pé a gbọ́dọ̀ máa múra ká máa wà lórí dáadáa ní gbogbo gbà tó jẹ́ pé tíkú bá dé orí dáadáa òun náà ni ó fi òun náà ni ó kà wá mọ́ ọlọ́run bá àlùkẹ́ láǹsọ fún wa nínú alukur'an ó ní tawaffani musliman wa alhiqni bis-salihin nínú alukur'an nínú àdúrà àwọn ẹni rẹ òun náà ni pé wọ́n máa tọrọ kéré ọlọ́run musliman dákun pa mí ní mùsùlùmí kẹ́ bọ́lá ọba àlejò láti sọ fún wa tẹ́lẹ̀ pé wàlá sẹ́gun tó iná ìlà wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí yọ ọmọ wa sọ pé wà ẹ́sìnì ìlú sọ̀rìn kọ́lọ́n kó sì ìsinmi lépa bá àwọn ẹni rè pẹ̀lẹ́ yìí òun náà ni inú àwọn èso tí ká gba ìgbàgbọ́ ká nígbàgbọ́ nípa ọjọ́ ògbéde àlùkìyàmà ní máa bí fìyàn la tàbá nígbàgbọ́ nígbà nípa ọjọ́ ògbéde àlùkìyàmà yóò jẹ́ kéèyàn ó ṣiṣẹ́ bígbà tó jẹ́ pé ìdéyàn ó gbà kányìn náà ní láyé kò dá wa lójú o àmọ́ bóyá ìta gbà kányìn ní àgbọ̀n bóyá gbà míì ṣùgbọ́n ìtó dájú náà ni pé á jáde láyé jọ kan àtìmọ́jọ́ náà nígbà tá àwọn amọ̀jọ́ náà ìdó ti wá bá wa láyé yìí ó yẹ ká gbìyànjú ó yẹ ká ṣe dáadáa lórí ẹ̀ mélòó mélòó àwọn tá a jọ gbára wọn dáhùn lọ́dún tó lọ eléyìí ò bá wọn láyé kò bá wọn eléyìí ò bá wọn tọdún yìí ò bá wọn láyé mélòó mélòó àwọn tá a jọ bẹ̀rẹ̀ ẹ̀ lónìí láàárọ̀ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ti kírun tó kú kan ládùúgbò wa pé àwọn sẹ̀ kú òní tẹ́ni irú ẹni bẹ́ẹ̀ òun náà àjọ bẹ̀rẹ̀ rọ̀mọ̀bọ́ọ̀rùn ni irú ẹni bẹ́ẹ̀ òun wá dájọ́ sí ike ẹ̀wọ̀n wọrí tó bá di mẹ́wàá gbẹ̀yìn ẹ̀ èmi náà wàá kúngún tìlàwá tìlùkù án tó bá di mẹ́wàá gbẹ̀yìn èmi náà wàá ṣe kìyàmù lẹ́yìn tí mẹ́wàá gbẹ̀yìn mẹ́wàá àárín ìwádìí bá láyé ká tó wá sọ pé mẹ́wàá gbẹ̀yìn bí ó ti wá rí fún kálukú wa nánu ọjọ́ kan náà yóò jẹ́ ìta gbà ma àwa mọ̀ ìta gbà ma ká gbìyànjú ká sàlápà ń tètè ká gbà bí ìgbà tá à ní gbà míì mọ́ tọ́lọ̀ bá tún wá mú mi wá ká tún gbà eléyìí òun náà ni ọ̀nà táwọn ẹni rí ẹni síwájú tí wọ́n fi máa palẹ̀ mọ́ bí ọjọ́ òbí dàlùkìyàmà àbẹ̀lọ́wọ́n bá àdìjọ́lá kọ́mọ́sà fún wa ìgbàgbọ́ tó yẹ kóró abẹ́lẹ́ ọba àríkẹ́ọ́lá kó mọ́ sàkún wa ní ìfẹ́ dáadáa ṣe abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala owó ìta bá ṣe ìfẹ́ dáadáa abẹ́lẹ́ ọba àríkẹ́ọ́lá kó mọ́ sàkún kó ṣe déédéé ìyọ́nú ọlọ́run ọba àríkẹ́ọ́lá abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala àwọn tí wọ́n ti lọ nínú àwọn mùsùlùmí òdodo abẹ́lẹ́ ọba àríkẹ́ọ́lá kọ́ lọ́mọ́sà kìí ṣe nítorí pé aráwẹ̀ wa gbà dáadáa kìí ṣe nítorí kìyàmù lẹ́yìn wa tó dúró déédéé kọ́lá kìí ṣe nítorí tìláwàtul Qur'an àbí ìmọ̀ fún èèyàn ló ń jẹ òun náà lọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlá fi tẹ́ wa kú bẹ́ẹ̀ àánú ọlọ́wọ́ bá àlekẹ́ ọlá ni àsìkò tọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlá bù oníkálukú wa ni àbí Allah subhanahu wa ta'ala bàtà sí tó àbí ọlọ́wọ́ wa lórí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 وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لنا قبل الموت اللهم اغفر لنا بعد الموت اللهم اغفر لنا يوم القيامة اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما اللهم ربنا إننا سمينا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتك